Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A ní lecture tí ó kọjá, a kà nínú tírà wa ta pè ní Matunul Ajurumiyya wípé a ní alamatu linnasbi, au alamatu nasbi. So àwọn àmì tí a máa fi ń dá nasbu ma. A ti ṣe àmì tá a fi ń dá rọ́fọ́ ma kọjá, eléyìí ni àwọn àmì tá fi ń dá nasbi ma. Ètò wa jẹ́ ọ̀gá mi fún nasbi aonasibu òun náà ni fatiha so òun ni ká rí pé nǹkan gba fatiha tó bá ti gba fatiha a jẹ́ pé ń tọ́ka sí wípé nasibu ni a ti sọ ṣáájú wípé nahawu ó ń dìlì pẹ̀lú aráàfin àmì ó dìlì pẹ̀lú ẹ̀wọ́ tó bá kẹ́yìn aráàfin ẹ̀wọ́ gangan òun ni à ń fọ́kọ́ sí lé lórí ní inú nahawu tó fatiha gangan òun ni ìpìlẹ̀ fún ìta àmọ́ fi ń dá násìbù mọ́ ìgbà míì àwa lè má rí fatiha ṣùgbọ́n a lè rí àwọn nǹkan míì tó ṣe pé àwọn nǹkan yóò mọ rólédè fatiha àwọn náà ní mẹ́rẹ̀ẹ̀rin tá a display ojú screen wa yìí àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni alikasiro kó jẹ́ kasiro aliyahu tàbí kó jẹ́ yahu alifata ala alifi àbí kó jẹ́ alifu hasfun noni àbí kó jẹ́ hasfun nonu tí a parẹ́ so ó lè jẹ́ ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ jẹ́ wá mú fatiha gẹ́gẹ́ fúnra lára rẹ̀ ká ṣàlàyé rẹ̀ fatiha yìí a lè máa rí láwọn àyè mẹ́ta kan àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni fil ismil mufrodi a máa rí níbi ismil mufrod orúkọ àṣọ tàbí ká rí níbi jẹ́mú ò tẹ̀sírí rí níbi jẹ́mú ò tàbí kárí níbi fílùl mudari' ìzá dakhala alayhi nasibun walam yattasil shay' so òun náà ni pé a lè rí níbi fíìlì mudari' nígbà tí ọ̀kan nínú àwọn irinṣẹ́ nasib táwọn mọ̀ ṣe níwájú tó bá wọlé tì í tó sì jẹ́ wípé kò lè mọ́ nǹkan kan naam ẹja ọkọ mú ismul mufrod ká ṣàlàyé rẹ̀ àpèjúwe ti ismul mufrod òun náà ni ká ní qara'tu kitaban mo ka tíra kan ṣàgẹ́tì ẹ̀ báwọn a rí pé tíra mélòó la kà ń bẹ̀ wọn tíra ẹ̀yọ̀ kan náà ni kìtàbàn a rí pé tíra ẹ̀yọ̀ kan ni in túmọ̀ sí pé orúkọ kan ni aha a ní kọ́ra a muhammadu kìtàbàn muhammadu ka tíra ẹ̀yọ̀ kan náà ni tíra yẹn ṣàgẹ́tì ẹ̀ báwọn in ta ṣiṣẹ́ lé lórí òun ní máa ń wà láyé násìbì a ti ṣe ti rọ́fù kọjá òun náà tó ṣiṣẹ́ gangan níbi kọ̀rátù tù yẹn ni òun ni rọ́fù wa tàbá ní kọ̀rá à muhammadu kitaban muhammadu bẹ òun ni rọ́fù níbi báyìí kọ́ra à a ti mọ̀ pé nìyẹn already now kitaban tó wá gbẹ̀yìn òun ni jẹ́ mafu'ulun bihi àyè násìbì ló wà ṣàgẹ́tì ẹ̀ báwọn ẹjá wa mú ọlẹ́ẹ̀kọ̀ kankan sálàyé wọn kọ́ra à tàbá ní kọ̀rá àtù a ọkọ̀ mú kọ́rá a rí pé sùkún ló parí a tó wà ní ìgbẹ̀yìn kọ́rá a ó yọ tá ò dọ̀mírùn kò lára rẹ̀ náà yóò máa jẹ́ fílòl máàdì mabniyun ala sukuni litisolihi a mọ̀ sí orí sùkún a rí pé sùkún ló gbẹ̀yìn fíìlì nítorí pé alẹ́ dọ̀míìrù èyí tó gbẹ̀wọ́ dọ̀míìrù rọ́fù dọ̀míìrù ẹni tó ṣiṣẹ́ tó gba ẹ̀wọ́ alẹ́ mọ́ tí ń ṣe tá ò tó ní dómọ̀ lórí àwọn àmúta òní fúnra rẹ̀ á ṣe ìrọ́bù tiẹ̀ náà a ó kì í délé báwo láyé ṣe a ó pè ní dọ̀míìrù rọ́fù àti ṣe gba àwọn èèyàn kọjá ẹgẹ́tẹ̀ àti náà ní dọ̀míìrù méjì a ní rọ́fù a ní násìlù tó dọ̀míìrù rọ́fù alimutaharik èyí tó gbẹ̀wọ́ mọ̀bíníyù alẹ́dọ̀mọ́tí èyí tó yẹ pé a ma sórí pé kó gba dómà tó bá gba fàtí á ní pé mọ̀bíníyù alẹ́fàtàhátì tó bá gba kẹsọ̀ alẹ́mọ̀bíyù alẹ́tòyìn tó bá gba ńlá fún fí ma ha lẹ̀ rọ́fàì ayé kí ló wà ń bẹ̀ wọn ayé yóò máa mọ́fọ́wúlù ni ní ẹni tá ṣiṣẹ́ lórí mansubu tí ń bẹ ní ààyè nasibi marfu'u ààyè rọ́fúù mansubu ààyè nasibi majizumu ààyè jizmi majururi ààyè kẹsìrọ̀ ṣàgẹ́tì ẹ̀báwọn wà alamatu nasibi yìí in tá fi ń dá nasibu rẹ̀ mọ́ fatia tó fojú hàn àríkà rí fatia òkìta fatia tẹ́nì ni ṣùgbọ́n fatia tẹ́nì náà fatia náà ni a categorize ẹ̀ sí lè ànáhú nítorí pé ó jẹ́ kí ni ismul mufradi ibi tá lọ́nà nítorí pé ó jẹ́ ismul mufrad ni ó fi jẹ́ nasibu ń bẹ̀rùn so aláàrí pé ismul mufrad òun náà tí a ó máa fi dá pé nǹkan jẹ́ nasibu nù pẹ̀lú kí fatiha wà lára rẹ̀ ṣàgẹ́tì ẹ̀ ìyẹn ni àkọ́kọ́ assalamu alaikum